المؤلف رحمه الله باب وجوب أمر أهله وأولاده المميزين وسائر من في رعيته بطاعة الله تعالى ونهيهم عن المخالفة وتأديبهم ومنعهم ومنعهم عن ارتكاب منهي عنه قال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وعن أبي هريرة رضي الله عنه قال أخذ الحسن بن علي رضي الله تعالى عنهما تمرة من تمرة الصدقة فجعلها في فيه فقال رسول الله صلى الله عليه وآله وسلم كيخ كيخ ارمي بها أما علمت أنا لا نأكل الصدقة متفق عليه وفي رواية أما أما أما علمت أنا لا نأكل الصدقة متفق عليه وفي رواية إنا لا إنا لا تحل لنا صدقة وقالوا كيف كيف يقال بإسكان الخاء ويقال بقصرها مع التنوين وهي كلمة الزجر للصبي عن المستقذار وكان الحسن رضي الله تعالى عنه صبيا وعن أبي حسن بن عمر بن أبي سلمة عبد الله بن عبد الأسد ربيب رسول الله صلى الله عليه وسلم قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وآله وسلم وكانت يدي تفتيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله سم الله تعالى سم الله تعالى وقل بيمينك وقل مما يليك فما زالت تلك النعمة بعد متفق عليه وتفيش تدور في نواحي الصحراء وعن ابن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته والإمام راع ومسؤول عن رعيته بدون الواو والإمام راع بدون الواو والإمام سواء والإمام في إمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله ومسؤول عن رعيته والمرأة راعية في بيت, في بيت زوجها ومسعولة عن رعيتها والخادم راع في مال سيره ومسعول عن رعيته وكلكم راع ومسعول عن رعيته متفق عليه وعن عمرو بن شعيب عن أبي عن جده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع حديث حسن رواه أبو داود بإسناد حسن وعن أبي ثريا صبرة بن معبد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم علموا الصبي علموا الصبي الصلاة لسبع سنين واضربوه عليها في عشر سنين حديث حسن رواه أبو داود والترمذي وقال حديث حسن ولفظ أبي داود ولفظ أبي داود أبي داود مروا الصبي بالصلاة إذا بلغ سبع سنين مروا مروا الصبي مروا الصبي مروا الصبي بالصلاة مروا الصبي بالصلاة إذا بلغ سبع سنين صححه الألباني الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يبقى السنة في دان لك والون نسني لكن ترى رياض الصالحين في الإمام النووي رحمه الله باب وجوب أمر أهله وأولاده المميزين وسائر من في رعيته بطاعة الله تعالى ونهيهم عن المخالفة وتأديبهم ومنعهم من ارتكاب منهي عنه níbí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ nípa kó ti ṣe jẹ́ ọ̀ranyàn lórí gbogbo baálé kó jẹ́ni tó ṣe pé yóò máa pa àwọn aráalé rẹ̀ láṣẹ ìyàwó ni tàbí àwọn ọmọ tàbí gbogbo ẹni tó ń bá ń bẹ lábẹ́ ìkápá àti àmójútó rẹ̀ láṣẹ àwọn ọmọ rẹ̀ dáwé yìí sábà ti jẹ́ni tó ti dá nǹkan mọ̀ àwọn ni wọ́n ń pè ní al-mumayyizin àti gbogbo ẹni tí ń bẹ lábẹ́ ìkápá rẹ̀ nítorí pé ẹni tí ń bẹ lábẹ́ ìkápá èèyàn wọ́n máa pọ̀ tayọ ọmọ téèyàn bí ń gbà mí wọ́n máa pọ̀ tayọ ìyàwó tó fẹ́ sílé ń gbà mí ó lè jẹ́ pọ́ láwọn ọmọ ọ̀dọ̀ ó lè jẹ́ pé àwọn mọ̀lẹ́bí iye kan àti ìbátan bá gbé tẹ́kùn náà ní ṣe ìtọ́jú wọn onínáwó lé wọn lórí ọ̀nà tí ń gbọ́ bùkátà sí wọn lẹ́yìn Allahu Rabbul Alamin gbogbo àwọn èèyàn wọ̀nyí kò yẹ kó máa lórí kó náwó lé wọn lórí àwọn gbọ́ bùkátà wọn láì jẹ́ kó nípa kan eléyìí tó ń kó lórí ẹ̀sìn wọn bí ó ti ṣe dáa nítorí tá a bá bọ̀yàn tó bá jẹ tó bá yó tí ń gbélé ayé lálàáfíà eléyìí kò ì tí ì dá tó tí ò bá jẹ́ pé a tún tọ́ akọ lẹ́kọ̀ọ́ eléyìí tó lè mú kó yè kó là lọ́wọ́ náà tó bá di lọ́la gbẹ̀ndà òkè yàrá torí ẹ̀ Al-Imam nawawi rahimahullah ó mú eléyìí wá lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ ṣàlàyé nípa mímáa náwó lórí ìyàwó àtọmọ àwọn ẹni tó lọ́wọ́ bá kó tìyàn ó ṣàlàyé bó ti ṣe jẹ́ pé ọ̀ràn yẹn ni ká náwó lé wọn lórí nítorí ká lè bá àṣàánú àwọn èèyàn yìí kí wọ́n má ra rè nítorí ká lè bá àgbà wọn ní àgbàtán wọ́n má dẹni tí ebi ìyà àti ìṣẹ́ tí wọ́n máa fi wọ́n ṣẹ̀sìn ṣùgbọ́n bàbá ti bọ́yàn tá a ṣàánú rẹ̀ tára ń bẹ lálàáfíà sẹ́mi rẹ̀ tí ó bọ́ lọ́wọ́ ápọn fìtínà àti ìjàgbọ̀n ó wá kó a tún darí ọkàn rẹ̀ lọ síbi kó ṣe ti Allah nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn baálé baálé níta àwọn sábà mójútó láti kàkún ojúṣe ńlá eléyìí ti ń bẹ lọ́rùn àwọn wọn náà ni báwọn ti ṣe bọ́ gbogbo àwọn tí ń bẹ lábẹ́ kápọ̀ àwọn kébi ọmọ pa wọn kóńgbé ọmọ gbẹ ọ̀pọ̀ ẹ̀mẹ́yé náà ni ọ̀dààmú pẹ̀lú ẹ̀sìn wọn wọ́n yìí dààmú pẹ̀lú ẹ̀sìn tíyàwó ṣe wọ́n yìí dààmú pẹ̀lú ẹ̀sìn tó máa ń ṣe tí wọ́n kàn ní pé sọ máa ń dàgbà bó ti ṣe tọ́ sọ ń dàgbà bó ti ṣe yẹ ẹ rí i pé ní scale tí wọ́n máa fi ń wọn báwo lèèyàn ti ṣe ń dàgbà sí báwo lèèyàn ti ṣe ń. Gasi, sí ọmọ sábà wà nílé ọ̀pọ̀lọpọ̀ táyé pé báyà lóṣooṣù ni wọ́n máa wo gíga àwọn ọmọ sí i tí wọ́n ń ga bó ti ṣe yẹ àbí gíga wọn kò lọ bó ti ṣe tọ́ wọ́n tún máa wọn báwo ni ara wọn ló ti ṣe mókun sí ṣé wọ́n wọ́n wọ́n tí ó lókun lára pẹ̀lú ọjọ́ orí wọn eléyìí tó bá ọjọ́ orí wọn mu àbí okun tí wọ́n ní lára kéré sọ́jọ́ orí wọn ẹ̀rí pé láti gbàdégbà ni wọ́n mọ̀ ọ̀ràn wọn wò so that bàbá òfin mà sójẹ́ tá ìdá àbí ká tún change ẹ̀ àbí irú àwọn nǹkan tó yẹ kó wà nù oúnjẹ kò sí ń bẹ̀ tó làwọn ọmọ yìí náà fi ń joro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú ẹ̀mẹ́yìí ni wọ́n fẹ́ sin àwọn ọmọ wọn ní tó bá ọmọ kó ṣe kò bá àṣàṣewọ náà rọrùn èyí tó túmọ̀ sí pé ẹlòmíín bọ́ ọmọ ọ ń bọ́ ìyàwó rẹ̀ fún jahannama ni ọ ń bọ́ ọmọ ọ ń bọ́ ìyàwó fún ni bá tó ń sanra tó ń tóbi tó pé ọ̀n náà nù dé iná kó kó wa wọ́n bá lọ́mọ wọ́n bá níyàwó wọ́n bá dáhùn dára wọn ìjọba wò kálukú kọ́ máa ṣe nítorí dájú wọn lẹ́nu pé yóò padà yọ lẹ́nu nígbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ wípé wọn dájọ́ fún Jahannam so ó gbìyànjú bó ti ṣe jẹ́ sábàbí táwọn ọmọ rẹ táwọn náà fi wọlé Jannah ṣe kí wọn láǹfààní tó rí mú bẹ sáǹfààní kankan nínú ìwé lẹ́yìn. al nawawi rahimahullah wọn mú àyà wa ilé ìtura nù Suratu Taha. ẹlẹ́ẹ̀kejì ó lé ní àádóje ẹlẹ́ẹ̀kejì lé ní àádóje lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì lé ní àádóje ọlọ́run bẹ́ẹ̀ lé dáa ó ní. وأمر أهلك بالصلاة واصطبر عليها الثاني ليه تقول في النبي محمد صلى الله عليه وسلم àwọn ará ilé rẹ láṣẹ àwọn ìyàwó àwọn ọmọ àti gbogbo ẹni yòówù tí bá ń bẹ lábẹ́ ìkápá rẹ lábẹ́ àmójútó àti ìtọ́jú rẹ máa pa wọn láṣẹ pé kí wọ́n ṣe sọ̀lẹ́ à kò ní dùn mẹ́lòmí nínú àwọn ẹni tá à ń bá ń pa láṣẹ pé ọ̀sọ̀lẹ́ àsìkò sọ̀lẹ́ àti tító kó dìde kó sílọ̀ ẹ̀yin ọmọ ẹgbà mọ́sálásí lọ àsìkò sọ̀lá ti ti tó àwọn ẹni tí a máa jí lásùbà ọ̀pọ̀lọpọ̀ ti kára ti kára ní òfin máa da yín lóhùn pàìmọ́yé ní ọmọ kò sí sàá wọn ò ní jẹ́ yín sún dáadáa ókè oorun tó sùn nù sàárè ju gbogbo tìlẹ̀ ayé lọ ìwọ tó sùn tó pé nìsín àti rí wákàtí mẹ́jọ sóorun àlàáfíà lélẹ́yìn mọ́ ńlọ wákàtí kẹsàn-án ńlọ ẹ̀kẹwàá tó oorun yìí sì yóò yàn oorun yìí yóò yàn wọ́n bá sọ̀rọ̀ alẹ́ fọrun sí bẹ́ẹ̀ ló rán àmà fà ọ́ lọ. ìgbà tó ṣe pé kìí ṣe gbogbo ẹni a bá ń pa láṣẹ pé kó ṣe sọ̀lẹ́ iná ni wọ́n máa fi ìdùnnú àti ìfẹ́ dá wa lóhùn ìkanra àti ìpòsé lọ́pọ̀lọpọ̀ ó fi máa dá wa lóhùn wọ́n bùkátà ká ṣe sùúrù wọ́n sọ pé wastabir alayha wastabir alayha. صدبر òní sùúrù istabir ifta'il ifta'il táà ló lékún ifta'il ṣùgbọ́n títà tó bá wá lẹ́yìn sọ́ọ̀d kò ní í ṣe pèlè dè lárúbáwá dáadáa yóò di istabir istabir so ibi tá ti ń jáde rọra jìnnà díẹ̀ síra wọn kò ní dùn bí ká sọ di tọ́ ẹ sọ pé istabir istabir torí ẹ̀ wọ́n á máa ṣe sùúrù lórí ẹ̀ sùúrù ń sùúrù tó dáa sùúrù tó ní agbára nítorí pé az-ziyadatu fil mabna taqtadi ziyadatan fil ma'na tí wọ́n bá ti fi kún àràfi tí wọ́n ṣe àgbégùn gbólóhùn pẹ̀lú ẹ̀ ó túmọ̀ sí pé ìtumọ̀ gbólóhùn yẹn náà lè gùn yé ṣe sùúrù lásán ó ṣe sùúrù tó dáa pẹ̀lú ẹ̀ nítorí tó bá yẹ pé sùúrù rẹ̀ ọba dáa pẹ̀lú àtẹ́tọ̀ ń pa ìyàwó àtọmọ rẹ̀ pé kó ń ṣe sọ̀lá ohun tó dájú ó náà ni pé ó ṣeéṣe látàrí kó ń pa aláṣẹ kó ṣe sọ̀lá tóun ò sì máa mójútó ó ṣeéṣe kó lè dànù ó ṣeéṣe kó lè dànù tó o bá ti sùn tó o bá sì lè dànù ebi ìbàyẹ̀sì ni wọ́n ń pa aláṣẹ ni ò ṣe ló lè ṣe sùúrù ló fi lè dànù níbo níbo níbo míì tó ọmọ pé ọgọ̀ sí tọ bákan náà ń gbà míì tí o bá ṣe sùúrù dáadáa tí o bá ṣe sùúrù dáadáa látàrí kó ń pa ìyàwó àtọmọ rẹ̀ ọ ń pa láṣẹ wípé kó ṣe sọláàtì kò ṣe kò sí tàbí ṣùgbọ́n o lè ṣe léṣe o lè ṣe ìyàwó léṣe o lè sọmọ léṣe pé aa ṣé ẹ gbọ́ pé mo ti ń dín láti ẹ̀ka kó kẹ́ ẹ ṣe sọláàtì ṣé ti jẹ́ ẹ fẹ́ sórí rẹ̀ ojoojúmọ́ ayé tí wọ́n bá ti dín ẹyin onídìde ẹyin oníṣẹ́kìnní lọ́ba máa ṣépè èpè á máa ṣèyàn léṣe nítorí pé o lè ṣépè sígbà tí ó ṣe déédéé ìgbà tó lọ́wọ́ bẹ sáláì gbàdúrà lọ́wọ́ bá kú gbèpè ẹ̀sìn máa pé èpè mẹ́ta kan wà tí ò ní sáláì sẹ́ nínú rẹ̀ lè pè tó bí tó bá ṣẹ́ fọmọ rẹ̀ tó kọ́ lọ́wọ́ sànù wa ìgbà míì o lè mú nǹkan kan tó ní fi wọn ọmọ wò tó fi làmà tó ní fi wọn ìyàwó wò tó fi nàmà àti wá àwọn tí ń jẹ́ ọ pé kò sí sọ lẹ́nu o ò lọ sàṣùbà títí aago mẹ́jọ àbọ̀ fi lù ẹ ẹ dánù wàhálà sá pọ̀ tí wọ́n lọ ń pín tíkẹ́tì àlùjáná lẹ́nu ẹ ọba ti gáò gbáò gáò ẹ mẹ́yìn yóò lu ìyàwó lálùfọ́ lójú sẹ́yìn máa kó bìn jẹ́nẹ̀rálì tí èèyàn bá fẹ́ àwọ̀ kọ́ máa nà ẹsẹ̀ ọ̀ wọ́n ẹsẹ̀ wọ́pọ̀ wàhálà ni nítorí pé àwọn obìnrin èyí tó wọ́pọ̀ jù ni pé àwọn èyí dààmú pẹ̀lú wọn gbogbo ń tọ́ ẹ kéèyàn dààmú fún lọ títí wàá kàn máa ń mú bí ẹ̀fẹ̀ bí eré pé tiẹ̀ ti lé jù sọ́nà gan wa rò rò ní ẹ lọ sí sọ́lá lọ sí sọ́lá nígbà báyà máa dìde máa lọ sí ọlọ́gbà ni ok tí wọ́n bá ṣe sùúrù àṣẹ tọ́lọ̀ wọn bá fi pọ̀ kò ní lọ títí torí tó bá tún yàwó náà lè pa àwọn ti pé ọ̀dà mi jẹ́ kọ́sìkì fẹ́ sọnù tó bá sínú fúnra rẹ tó bá sínú fọ́nrán rẹ ọ̀dà tí ọba wa sí náà ṣé wọn náà lọ fúrílì wọn ní lọ fúrílì torí pọ́lọ̀ ti pa ọ́ láṣẹ ń bí pé kọ́ pa láṣẹ àṣẹ náà pọ̀ pé kọ́ pa yìí kìí ṣe pé ń jọ kàn nítorí pé wọ́n mọ̀ ẹ̀hìnlẹ́kẹ̀dọ̀ sọ̀rọ̀ ẹ̀ ti wọ̀ sọ́bìrì àlẹ́ yìí máa pa ìyàwó ọmọ àtàwọn tó bá wà lábẹ́rẹ́ láṣẹ pé kí wọ́n ṣe sọ̀lẹ́ lópin ìgbà tí wọ́n bá sì ń jẹ́ ahàlóka tó bá ń jẹ́ ìyàwó rẹ̀ tó ń jẹ́ ọmọ rẹ̀ àsẹ̀yìn ọmọ lọ bẹ́ẹ̀ ní títí láéláé lópin ìgbà tí ìwọ náà bá jẹ́ ọkọ bàbá alámòjútó fáwọn ẹni tó wà lábẹ́ rẹ̀ àsẹ̀yìn ọmọ lọ bẹ́ẹ̀ títí láéláé kò sínú pé ah, látògùn ọdún tó ti ń pa aláṣẹ bẹ́ẹ̀ kò tí ì tó kó sinmi ni wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́run ní ká máa sìn ọ́n títí tí kò fi dé ni. wàlẹ̀ islam ó fi hàn wá pé àwọn òlọ́jọ́ sinmi wípé a sinmi fẹ́ sí gbogbo ìgbà náà láàmà sí náà sọ ńgbà tó sì jẹ́ pé kò lè rọrùn kò lè rọgbọ ní ìgbà míì kó o rí ìyàwó ẹ àtọmọ ẹ àtàwọn tó wà lábẹ́ rẹ̀ pé àwọn náà ń sin náà láì jẹ́ pọ̀ sọ́sì àjẹ́ pé ẹni tí wọn ò ní sin lọ́ọ̀ àfi pẹ̀lú kí wò ó se ṣíṣe rẹ̀ ọ̀ràn yẹn mọ́ tí ìwọ ọba ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní dìde o àwọn ọmọ tá à ń bí àwọn àmì ìgbọ́ kan ti pe sọ́láàtì yóò tún jókòó kábẹ́rẹ́ ẹ tún nídìí láti tún pèpè mí wípé a tí ẹ̀yin ọ̀gbọ́n kí wọ́n ti pe sọ́láàtì ni oníkàlùkọ́ àfẹsẹ̀ máa dìde torí pé yóò mú abùkù wà báyìí ok tọ́ba ti pèpè lákòókò atúnídìí láti pèmí kẹ́ẹ́ tó lọ mọ́sálásí tí wọ́n bá ní ilé ṣe wàhálà ó de ṣòkòtò rẹ̀ ò ní bímọ ni sàmọ́ mo bímọ èmi ìfẹ́ gbẹ́nujó èmi ìfẹ́ ṣe wàhálà kankan wọ́n tó wá sórí ilé ṣe fórí ara rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ mi lè sórí ibú tọ́ba sórí ibú náà ṣe fúnra ara rẹ̀ àmọ́ kò wá níta láì fà wọ́n náà lọ lọ yóò fà wọ́n náà lọ yóò fi jẹ́ pé ìwọ wà lìjánà o àmọ́ òní kọ́kọ́ tètè rà lìjánà wọ̀ ó lè jẹ́ pé ná lọ́ọ́ gbà wà lìjánà nítorí pé àṣẹ ọlọ́ọ̀ tó fi pọ́ pé kọ́ ọ máa pálásì kọ́ ọ máa pálásì ìwọ pálásì tìyàwó òní kó ń bẹ̀ títí láéláé tọ́mọ lè tìgbà kan kó ń bẹ̀ tó ní abadìpọ̀ dàgbà ó ti dá dúró kò sí lọ́dọ̀ rẹ máa òun náà tún ti wà ń kó ẹni tó máa pẹ lómìn náà láṣẹ so eléyìí tí kò yọ kọ́ máa pàkíyèsí rẹ̀ lẹ́ẹ̀kan láàrin pétọ́ sẹ́ẹ̀sì á máa fi ìjọsìn ṣeré sísọ láti yan tẹ̀tì sẹ́ẹ̀ ń lọ sí mọ́tíláṣí àbí báwo kì í ṣe pé sọ́wọ́ ń yá ṣé gbogbo ẹ̀ ń bọ́ sí bóò ni àsìkò kòró tá a ti ẹ̀ wá yìí ọ̀wá níbí rìpẹ́sẹ̀ ń ṣe sọ lẹ́ẹ̀ ṣé sùyàmù yan tẹ̀tì nítorí pé wàhùmùr ahlaka bis-salati wastabir 'alayha ọlọ́run ẹlẹ́dàá wa ó sọ sọ̀láàtì níbí ó sọ nípa as-siyam ó sọ nípa az-zakat ó sì sọ nípa al-hajj nítorí pé a ti mọ̀ pé as òun náà ní ìjọsìn ní ìtúsọ wípé ọwọ́ pọ̀ jù lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ìjọsìn yòókù àti pé as òun náà ní ìjọsìn tó so pé pípa tì ọsọ ní di kèfèrí tí ẹnu àwọn sọhábà tó sì kò lórí ẹ tọ́ọ̀bà jẹ́ni tí ń pa eléyìí dẹ̀lílù ẹ̀rí tí ọlọ́run bá mú wá ń báyìí òun náà ní tanbihun bil a'la 'ala al-adna ọlọ́run táwájú ni pẹ̀lú èyí tó ga jù ó fi wá ń pàkíyèsí wa lọ síbi àwọn èyí tí ọ̀gá tó èyí tí ọ̀gá tó èyí tí ọ̀gá tó tó ọ̀bà jẹ́ni tí wọ́n máa pa ọmọ rẹ ìyàwó rẹ láti pẹ̀lú kí wọ́n ti sọ láti kò sí má ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ yàtọ̀ sí fẹ́ni tí bá ń ṣe nǹkan oṣù tó ọ̀bà máa pa wọn láti bẹ́ẹ̀ gbogbo ìgbà tó sì máa ṣe sùúrù báwo wá ní sùyàmù rọ̀mọ́dọ́ ó ti dé tó nípa

nítorí pé àwọn tó bá lówó ó lè má fẹ́ yọ zakat ọmọ rẹ bá lówó ó tún pa aláṣẹ kó lọ sí hajj nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló lówó tí ò fẹ́ lọ sí hajj ẹni tó pàkíyèsí rẹ̀ òun ló ṣe sábàbí tó fi lọ hajj tó torí di eléyìí eléyìí jọba àwọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni tọ́lọ́run bá sọ fáwọn nàbì sallallahu alaihi wasallam pé wa'mur ahlaka bis-salati wastabir alayha àwọn ìyàwó ànábì ti wọbẹ̀ dukhulan awwaliyya ní wíwọ àkọ́kọ́ tó àwọn ìyàwó ànábì tó wọbẹ̀ yìí ọlọ́run sọ yìí pé ya nisa an-nabi lastunna ka ahadin minan nisa in ittaqaytun ẹ̀yin obìnrin ànábì sallallahu alayhi ẹ dàbí àwọn obìnrin yòókù tẹ́ bá lọ àwọn ga lọ́lá wọ́n pé ju àwọn obìnrin yòókù lọ tó bá jẹ́ pé àwọn tó ga lọ́lá pé lọ́lá ju àwọn obìnrin yòókù lọ ni wọ́n pa ànábì láṣẹ kó máa pa láṣẹ pé kí wọ́n ṣe sọ̀lẹ́ à bó wàá làwọn tí ò tó wọn. tó fi wá máa tanra rẹ jẹ pé ọmọ lè má mú lèmi náà bàbá mi àfáàní kí lọ́n tara rẹ láàmú sí. gbogbo bàbá mi ibìkan mo ti jáde ọ̀rọ̀ ìtànjẹ lásán ni àmọ́ àná ti ń bẹ lọ́wọ́ tiẹ̀ ni pé kọ́ sáà máa rẹ lásán kó sí lọ́wọ́ wastabir alayha ó ní í ṣe pẹ̀lú pé kìí ṣe pé ọpá láṣẹ lásán láì jẹ́ kó ọlá fojú sí ọpá láṣẹ ó tún fojú sí ẹ lọ ṣe sọláàtì ọ àmọ́ àwọn òfin tọ̀ ṣé o ti ṣe sọláàtì tí mo ní o ṣe o náà ni mo fẹ́ ṣe yà lọ sí kíákíá o ọlọ sàlùwàlá ń ṣe sọláàtì láàrin ìṣẹ́jú méjì àbọ̀ ó ti dé sọláàtì wo lẹ ṣe ní ìtìnárí sọláàtì gbọ́họ̀ rákà mélòó màmá tó lòdò ni ẹ sọ fún mi olùmọ̀ọ́ni ẹ sá sọ fún mi ó ní rákà mẹ́rin rákà mẹ́rin láàrin ìṣẹ́jú méjì àbọ̀ àlájà kílẹ̀ ká wọ́n stọ́bìrì àlẹ́ yìí <laughs> kílẹ̀ ká orí láti mọ́nítọ̀ lẹ́yìn fati àmì káyín ka náà káyín nanzal na <laughs> so Titi to fi ma mọ̀ pé lójoojúmọ́ à ah, oríṣiríṣi dírámà ló wà ẹni tó tó yẹ kó fi wàhálà rẹ ti pọ̀ jù yàtọ̀ ní lọ síbi tó to sọ Allahu akbar láì sàlọ̀ àlẹ́ pé òun fẹ́ yọnu o si le ó sì lè sàlọ̀ àlẹ́ náà fẹ́ ti jókòó tí ń ṣe so tẹ́bá wá jókòó sí ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin àti sọ́kúsọ àwọn èèyàn láwùjọ ẹ̀ ní dààmú pẹ̀lú àwọn ìyàwó yìí torí wọ́n sọ pé obìnrin ọ̀lẹ́sìn tóbìnrin ọ̀lẹ́sìn kí ló fẹ́ máa yọra rẹ lẹ́nu sí wa'mur ahlaka bis-salati wastabir 'alayha yẹn ni pé pípa wọn láti àṣẹkànnù ṣe sùúrù lórí rẹ̀ kọ́ máa ní àfojúkèsì lórí àṣetọ̀ ń pa wọ́n lẹ́yìn tó ti pè wọ́n wá sí sùúrù oníjú sùọ́ àṣẹ mi tún ni ọlọ́run lẹ́dàá wa ni yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara agbẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ ṣọ́ra yín ẹ sì tún ṣọ́ àwọn ìyàwó àtọmọ yín àtàwọn tó wà lábẹ́ yín níbi àtiwọ́ náà ẹ̀sọ́ wọn. akọ gbogbo ìgbà tó lóun bá sọ pé ayọ̀ lẹ́dí na amánú abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní ẹtẹ́tí láti gbọ́ nǹkan tí ọba tẹ̀lé inú kọ́lẹ́kọ́ lọ́n fẹ́ pa yín láti pẹ̀lú nǹkan kan ní pé kẹ́ ẹ máa ṣe àbí kọ́jọ́ pọ́ fẹ́ kọ́ nǹkan fún yín ni pípé kẹ́ ẹ jìnnà sí ọlọ́run sì máa pè wá pẹ̀lú ayọ̀ lẹ́dí na amánú gbà tó fẹ́ pa aláṣẹ àbọ̀ fẹ́ kọ́ nǹkan kan fún wa nítorí pé àwọn ẹni tó nígbàgbọ́ òdodo àwọn ló máa ń gbọ́ tí wọ́n máa ń gbà á ẹni tí ó gbàgbọ́ àwọn máa ń gbọ́ àgbọ́gbọ́n sí ni qalu sami'na wa 'asayna àwọn Yahudi á gbọ́ ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo táwọn bá gbọ́ tó náà pa wọn láṣẹ pẹ̀lú nǹkan kan àwọn máa sọ pé بفعل الطاعات وترك المعاصي pẹ̀lú mímọ̀ sí àwọn nǹkan tó lọ́n fi pa á lásì ká sì jìnnà sí tó lọ́n kọ̀ fún wa eléyìí ènìyàn máa fi sọ̀rọ̀ rẹ̀ wà ilà kò sí kọ́ńkírì kan tá a lè ma kò sí bísímẹ́ǹtì rẹ̀ bí ó ti ṣe dùn tó kò sì sí bí ìpẹ́ gíráàbù àti granite tí ó dùn tó tó lè sọ wa làwọn bí náà kò sì sí irin náà tá a lè fi dáàbò bora wa níbi àti wa náà nǹkan kan gbòógì tí a máa fi wá sọ níbi àti wa náà òun náà ni fi'l at-ta'at wa tarku al-munkarat wal-ma'asi ká máa ṣe nǹkan tó lọ́wọ́ bá ní ká ṣe ká sì fi tọkọ̀ fún wa àtẹ̀sẹ̀ kápátì èèyàn máa fi wa náà ẹ̀yin fẹ́ wá ààbò fúnra yín ẹ sì fẹ́ wá ààbò fáwọn ọmọ àtìyàwó àtàwọn tó wà lábẹ́ ìkápá yín tó ń tẹ́lẹ̀ màsí náà ní kí ẹ máa ṣe ń tọ́lọ́ wọn bá bá ní kẹsì kẹsì jìnnà sí gbogbo tó ní kí ẹ máa ṣe. wa ahlikum nara ẹ sọ wọn níbi iná nítorí pé iná tẹ̀rí yẹn ọlọ́run ọba ti dà o ọlọ́run ti dà ẹ̀ sì bẹ̀ so nítorí ẹ̀ lẹ́sìn máa rí ipò ọlọ́run bá bá ń sọ̀rọ̀ náà yóò ní u'iddat lil kafirin pèsè rẹ̀ kalẹ̀ di àwọn káfíìn ọ̀rọ̀ wọ̀kúdù hannas wal hijara èkó rẹ̀ fún náà làwọn èèyàn àti òkúta kò túmọ̀ sí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dá nínú gbàgbọ́ àwọn ahli sunnati wal jamaa oníkọ́lọ́n ti dá lùjẹ́nu ọlọ́n ti dáná so ṣùgbọ́n nátọ́ lọ́n dáhùn èkó rẹ̀ fún náà òkúta àtàwọn èèyàn irú àwọn èèyàn wo Allahu a'lam tọ́ eléyìí túmọ̀ sí wípé ká sọ́ra ká bẹ̀rù náà ká wá sọ fún orí ara wa fún ìyàwó àtọmọ wa níbi àtiwá náà ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo ẹni tí ọba máa ń rò síbi pé tábà ń fẹ́yàwó tábà ń bímọ ká má jẹ́ kí ìdùnnú wa kọ́ ma lórí pé alékún léèyàn nítorí pé ẹni tó ń gbéyàwó ìdùnnú wa máa dá lórí àtilékún léèyàn lónìí ìwọ nìkan ló sùn lánàá ní ìyàrá rẹ tó ń di ibùsùn mú tó ń di ìrọ̀rí tó ń di mú lónìí iwa àtẹnìkan ẹ̀dọ́ ọlọ́mìn ìyẹn ìyàwó lẹ́jọ̀sùn lónìí ẹ ti lékún léèyàn bẹ́ẹ̀ ni tẹ́ bá bímọ ẹni pé ìdùnnú àwọn èèyàn òun náà ní pé àti lékún ló ń kà àti lékún léèyàn tọ ká kí eléyìí kó tàn wá jẹ agbọn nǹkan eléyìí tó ṣe pé a lè fojú rí a lè fojú kà ní àwọn eléyìí so ṣùgbọ́n agbábi kan wà tó tún pàtàkì ju gbogbo eléyìí lọ òun náà la gbọ́n pé agbọ́pá àti lékún léèyàn ọ̀nà wo láwàá gbà táwa àti èèyàn tá a jọ lékún náà tá a fi ní ṣègbè tí ó fi jẹ́ pàlùjá náà làwọ̀ eléyìí ó ní nǹkan àfojúsùn ńlá ìpèníjà eléyìí tó ju gbogbo ìpèníjà lọ wọn fẹ́yàwó kò tí ì jẹ́ bàbàrà lọ títí bíi báwo ló ṣe ṣe tíyàwó rẹ̀ yún àti wọ tẹ́ẹ̀fì jẹ́rùsìn fọlọ́wọn ọba lódodo tó fi jẹ́ pé nígbẹ̀yìngbẹ́yìn àlìjánà rẹ̀ dìjọ́ wọ̀ òbí ma ọmọ rẹ̀ lékún alihamudulilayi ṣùgbọ́n kì í sùn ló ti jà bíi báwo lẹ́ẹ̀tì ṣe ṣe tó fi jẹ́ pé ìwọ àtàwọn ọmọ rẹ̀ ń àlìjánà náà ní gbogbo yín ọ̀dọ̀ wọ̀ bẹ́ẹ̀ màtá nàbì sallallahu alaihi tó fi hàn wá tó ní tẹ̀ náà kàḥú tẹ̀ náà sẹ́lú fẹ́ ẹnì mọ̀kàfẹ́rù ń bí kùmọ̀lù ó màmá yóò mọ̀ kéyàn ẹ máa fẹ́ra yín ẹ máa bímá nítorí pé màá fi pípọ̀ yín ṣe fáàrí ní iwájú gbogbo àlùmà tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn ẹnì kékeré ṣe gbogbo ọmọ tẹ́ fi tẹ́ filẹ̀ tí ò ṣe Islam lànàbì sọ ẹ̀yin kan jẹ́ mùsùlùmí ẹ wá bí àwọn ọmọ káfíìrì kéńté kalẹ̀ kí lànàbì fẹ́ fi ru wọn sí ó túmọ̀ sí pé sẹ́ńlá ń bẹ wájú yín because obi ma ò mójútó obi ma ò tọ́jú rẹ̀ obi ma ò tọ́sọ́nà ọmọ òsè islam khasara khasara khasara òfò lásì òfò lásì tó ń torí de eléyìí báyìí ọba níyàwó iṣẹ́ ńlá ti ń bẹ lọ́rùn rẹ̀ báyìí téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ ìwọ̀n bá ọkàn kúndùn obìnrin ẹn mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ kúkúrú mo fẹ́ fẹ́ gíga mo fẹ́ fẹ́ sísanra mo fẹ́ fẹ́ tínrín mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ dúdú mo fẹ́ fẹ́ pupa gbogbo eléyìí wọn bá ní ọmọ ní nínú ọpọlọ rẹ nítorí pé gbogbo eléyìí wíwo àwọn nǹkan tó ṣe fojú rí tó ṣe fọwọ́ kàn ní kìí ṣe ipò ń wo nǹkan tí ń bẹ lẹ́yìn rẹ̀ tí ń bẹ lẹ́yìn rẹ̀ nígbà ah, àwọn ọmọ kórìsìrìsì lóbìnrin àwọn kóbìnrin mi ọ̀ wọlé rẹ̀ gan tí ó da gbogbo àlàáfíà rẹ̀ àwọn ọmọkùnrin mi ọ̀wọ́lé rẹ̀ gan tí wọ́n fẹ́ sọ ẹ̀sìn yín di ẹ̀sìn màá yín lọ́wọ́ ṣé ìwọ ọmọ kọ́ máa mí wà tí wọ́n bí ní ìsìn tó yẹ kó ní ọ̀dà gbogbo ẹ̀sìn mọ́bì rẹ̀ lọ́wọ́ tí ọ̀dà rú ma ok báwo ni wọ́n sì wá sí ó ti múra lẹ̀ ó sì máa bẹ̀ lọ so wàá gbìyànjú láti rí pé láàrin àwọn ọmọ rẹ láàrin ìyàwó rẹ à kò sí sinmi o kò sí sinmi so wọ́n máa pè wọ́n wọ́n máa fà wọ́n wọ́n máa pè wọ́n lọ sí di kásẹ́sì wọ́n fà wọ́n lọ sí di kásẹ́sì nítorí àwọn kálukú kọfẹ́ nu rẹ̀ wá rọ́ọ̀fù rẹ̀ yẹ ti fẹ́ lé jù à kò sẹ́ nílé kú àǹfọ̀sà wà àhìlẹ́kùn nàárọ̀ ẹ sọ̀rọ̀ ayé ẹ sọ àwọn ọmọ ayé níbi àtiwọ́nà sẹ́yìn wọn pé níbi kójú ọmọ pa wa kọ́ ọmọ pa ìyàwó kọ́ ọmọ pa ọmọ wa nílò oníkálukú là ń gbélé àbẹ̀bẹ̀ ẹni tí ọ̀kọ́lé fúnra rẹ̀ ọ̀ háyàlé ṣebí torí kíkíni kójú ọmọ bá pa wa ọmọ bá pa ìyàwó ẹ rí i pé látàrí pé kò wá kó tutù mú wa kó mú ìyàwó wa kó mọ ọmọ wa ìdí nu tá a fi ń gbalé ìdí nu tá a fi ń kọ́lé ok gbogbo àwọn nǹkan lé ayé tójú bá pa ìran àǹfààní wa nìkan ìwé ẹnu kọkàn máa ká sí ó omi tó bá sì yàtọ̀ ọba yáná ibó dìde so tó bá jẹ kó tutù ló mọ ẹbẹ ni kó tún yáná náà ni tó bá tún yóò dìde ok ní ìsìn tá a bá wá wọ náà ńkọ́ kí láti dáàbò bò ra wa nù náà ṣé ká tó wọná láwọ ààbò fúnra wa ni àbí nuna láti máa wá ààbò nítorí ẹ kó tó di bẹ́ẹ̀ kó tó di bẹ́ẹ̀ èèyàn ti máa wá ààbò so iná yẹn ó sì le púpọ̀ ó le kọjá náà lé ayé yìí báyìí iná ti alqiyam ó le kọjá náà ti lé ayé ní òòrì ìgbà àádọ́rin nítorí pé ìdá kan náà àádọ́rin péré nínú alẹ́ ayé jẹ́lẹ́gbẹ̀ẹ́ tàlùkìyàmà anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ńgbà tí ọlọ́run bá mú rìn àjò òru tí wọ́n sì tún gbé lọ sínú sẹ́mà ọlọ́run fi náà hàn gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọlọ́run bá tún ní kó mú lọ àlìjáná kó rí i torí ẹ̀ àlìjáná ló wù wá iná wù wá àlìjáná ló wù wá iná wù wá ṣùgbọ́n ìmáa ń ṣe ńbárìnbára àlìjáná lásán kò gbé ni wà àlìjáná àfi ká ti sẹ́rẹ̀ ṣèyàn ò múra yóò le èèyàn ka sókòtò rẹ̀ sókè dáadáa kọ́ máa máa wọlẹ̀ yàtọ̀ sí pé tí máa ń wọlẹ̀ gan ẹ̀ tó bá lékún sórúnkùn rẹ̀ inú náà ló ti gbẹ̀san rẹ̀ sọ àwọn lárúbá máa ń sọ lárúbá kan pé shamir ansakil jid káyọ̀ rẹ̀ sókè sójúgun kó múra sọ̀rọ̀ tó bá fẹ́ múra yọ káyọ̀ rẹ̀ sókè ojúgun ni ọ wà yàtọ̀ sí pé Islam tẹ̀ sọ pé kò gbọdọ̀ tayọ kókó sẹ́yìn amúra gidi o kìí ṣe ibi tẹ́tí máa ń sùn tó máa jókòó tẹ́tẹ́rẹ́ làwa wà yìí o ibi tẹ́tí máa ń gbìyànjú gbogbo ìyànjú téèyàn ò fi là ìgbésẹ̀ táyìn bá ń gbé yóò máa lápa lára ìyàwó yín yóò máa lápa lára àwọn ọmọ yín yálà ìgbésẹ̀ tó dáa lẹ́ ń gbé àbí ìgbésẹ̀ tí ò dáa nítorí pé wọ́n máa ń pààyàn láṣẹ ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ pé wa'mur ahlaka bis pa á láṣẹ pa wọ́n láṣẹ pa wọ́n láṣẹ ọ̀rọ̀ ẹnu là á fi pàṣẹ ọlọ́wọ́n bá tún wá sọ pé ayọ̀ lẹ́dí náà wọn kú àǹfọ̀sọ̀kùn mọ̀ àlékún náà ẹ ṣọ́ra yín ẹ sì ṣọ́ ìyàwó àtàwọn ọmọ yín àti gbogbo ẹni tó wà lábẹ́ ìkápá yín níbi àti wọná ẹnu lásán kọ́ ló fi sọ wọn tó yẹn ni pé ètò ọ̀fẹ́nu ṣe ètò tún fara nítorí pé téèyàn bá fẹ́ láti pa èèyàn láṣẹ kó sì máa gbọ́ kọ́ máa tẹ̀lé wàá pa láṣẹ ìwà àtìyàn náà ó sì tún máa jẹ́rìí sí i màá tó sọ fún ọmọ kọ́ máa ṣe sọ̀dá wọ́n sọ fún ìyàwó rẹ̀ kọ́ máa ṣe sọ̀dá ìwé ṣe ìwé ṣe òfin ráàlì sọ̀rọ̀ káwọn náà tẹ̀lé ọ̀rẹ́ abàdàn ó ti di wàhálà ìtàkìyìn يأمر الناس بالتقى, بالتقى طبيب يداوي الناس وهو عليل ألا يبير الله tí wọ́n ń sọ fáwọn èèyàn pé ẹ máa bẹ̀rù ọlọ́ ìdè ló dà gẹ́gẹ́ bí olùtọ́jú aláàárẹ̀ tó ń gan ọ̀gbádùn tó ń gan ọ̀gbádùn olóògùn ibà kan àìló ni ibà ṣẹ́kù lára ibà ń ṣe ń pàwọ́ kù lọ àwọn à ń tà ń gbowó lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí ní ṣe iyèméjì pé bàbá wọn lè gbádùn tìyín náà kí ni ṣe yín ibà burúkú kan ni àìgbógun ibà burúkú lẹ̀ sí ń tà yìí ẹ̀yin náà lo oògùn yìí sí ìbà burúkú tí ń ṣe àwa ti lò ó sí tiwa àti ìmọ̀ bí ó ṣiṣẹ́ bí òní sọ gbá ẹ bá tẹ̀yẹ méjì yóò ṣiṣẹ́ ó kété ọba ṣiṣẹ́ ẹ̀yẹ kọ́kọ́ lò ẹ̀yẹ kọ́kọ́ lò sọ bẹ́ẹ̀ náà ni wọ́n ní bẹ̀rù ọlọ́run ní kí wọ́n bẹ̀rù ọlọ́run ìwé ṣe sọ̀lá àti oní kí ṣe sọ̀lá ìwé ṣe sùyàmù Ramadan oní kí wọ́n máa ṣe sùyàmù Ramadan ọ̀sán lọ ń jẹun lọ ń jẹ àmàlà Ramadan mọ́lá wa pé kálukó ọ̀rọ̀ mi ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé wa bàbá òfò bàbá àdánù ọkọ òfò ọkọ àdánù wọn ní ọ̀rọ̀ wọn ni kí wọn tẹ̀lé wọn má tẹ̀lé wọ ọmbùrì ìlà ilmi látọmbùrì ìlà amali yanfàwùkà ilmi wàlá yọdùrùkà tàkṣírí ó ní ọ̀rọ̀ mi ni ẹ má wo ẹ má wo wà mí o ìmọ̀ mi tó bá kọ́ ọ̀rọ̀ mi là ń wò yóò sìn yín láǹfààní àti ètò mi ò ní níyín lára àwọn tó wá pé wà ẹ nílé tì máa mí ṣiṣẹ tó o wé àwọn nílé tì máa mi ṣiṣẹ́ tó owó àwọn àfọ̀ ọ̀daràn yẹn pé ìwà mi sise to o owo awon afo odaran yen se iwa mi ko ni kẹ́ ẹ máa wò ọ̀rọ̀ ẹnu mi ni kẹ́ ẹ máa ṣe kí ni kọ́ ni kẹ́ ẹ máa wò. tọ́ ilé ìjọba ẹgbà wa tó wá tẹ̀lé lé Abu Hurairah radiyallahu anhu ọlọ́gbà wa قال أخذ الحسن بن علي رضي الله عنهما تمرة من تمر الصدقة فجعلها في فيه قال رسول الله صلى الله عليه وآله وسلم كخ يرمي بها وما علمت أن لا نأكل أن لا نأكل الصدقة متفق عليه أبو هريرة رضي الله عنه ونبى إبا ويوا أني الحسن وما علي وما أبو طالب ọlọ́run kó yanu sọ̀rọ̀ àti wọ́n ní ó mú dẹ́bìnù kan nínú àwọn dẹ́bìnù tí wọ́n gbé wá ní zakat ó mú dẹ́bìnù kan nínú àwọn dẹ́bìnù tí wọ́n gbé wá ní zakat tó anábì wa sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n wá rí ọmọ mú ọ́fíìsì ẹnu bẹ́ẹ̀ làwọn ọmọdé ní tí èsè jíjẹ gan àtàwọn bá wà ń polówó gbogbo ẹ̀ ni wọ́n máa mú lọ sẹ́nu torí ẹ̀ ń tẹ́yìn bá ti mọ̀ pé kọ̀tọ́ ọmọ fi sẹ́nu ẹ̀yìn ò ní jẹ́ kó wà níbi tó ọmọ ti lè náwó mọ́ tọ́ ẹ̀ńbọ̀sibọ́sì nǹkan jíjẹ ọmọ mú nà ó fi sẹ́nu anábì sọ̀rọ̀ bá àìsàn rà ní kíx kíx káìkáì kíx kíx àwọn ni láti fi sẹ̀rù bọ́ ọmọ jágbe máa tó máa ń sọọmọ ike awa o àwọn ìjẹsàrà sọọmọ pàwà o àwa kì í alimami Bukhari àti Muslim ló gbà wá hadithi yìí ó ń tọ́ka sí pé àwọn èèyàn tí àsìkò àti yọ zakati wọn bá ti tó wọn á máa gbé zakati wọn lọ bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ní ìbámu pẹ̀lú àṣẹ Ọlọ́run. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم ما من هو ما أقبع من هو زكاة ما أقبع زكاة من هو إلي ناسني نتوفى الإسلام فهو لوري ركتي جوبا بجي جوبا الإسلام gbogbo àwọn olówó جوبا ọba زكاة wọ́n kó wá fún ìjọba ni gbogbo olówó jọba yọ zakat wọ́n kó wá fún ìjọba ìjọba ni wọ́n á darí zakat yẹn lọ sí àwọn ọ̀nà tọ́lọ̀ wọn bá pa aláṣẹ pé kí wọ́n darí rẹ̀ gbà eléyìí ti ṣe oríṣi ọ̀nà mẹ́jọ tọ́ ó sì tún fi hàn wípé dẹ́bínù ọ̀pọ̀ nínú nǹkan tó máa mú wá ní zakat nítorí pé àwọn èèyàn tó wà ní agbègbè almadina. àti gbogbo ibi tí ọrọ kiri káàbẹ̀ àgbẹ̀ onídàbínù ni wọn àgbẹ̀ onídàbínù ni wọn dàbínù sì jẹ oúnjẹ pàtàkì nínú àwọn oúnjẹ fún àwọn alárúbáwá àdìsí yìí ó sì fi hàn wá nípa nàbí wa sallallahu alaihi wa sallam kìí sòkúròrò wọn fa àwọn ọmọ mára wọn máa ń gbé àwọn ọmọ rẹ̀ a máa gbé wọn jáde tí ọba ti jáde nínú ilé bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ọmọ rẹ̀ torí ọmọ ọmọ ẹni ọmọ ẹni náà ni ànábì wa máa ń gbé àwọn ọmọ yìí wọ́n máa ń gbé wọn wá sí ibi tí wọ́n máa ń lọ torí rẹ̀ alḥasan ibn ali ọmọ ọmọ ló jẹ́ fànàbí sallallahu lágbọn ìyá tó bí alḥasan torí ìyá alḥasan. ọ̀nà ní Fátímà ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó yàtọ̀ àwọn bàbá òkúròrò àwọn bàbá burúkú tó ṣe pé ojú wọn wọn á kokoko níbi ojú àgbákò tó ọmọ òní lè wọn tí ti ṣe wọn máa ṣe nínú Islam kọ́ wa nù kẹ́ ẹ jẹ́ni tí máa fọ ọmọ kọ́mọ náà kọ́ yọ̀ ọmọ yín torí ẹ̀ ńgbà tí anabi sallallahu alaihi wa sallam tẹ́ pé ẹ máa ń fa àwọn ọmọ mára tèmi náà ló bí tí Hasan àbí Hussein lọ́jọ́ kan táwọn bí gbé wá mọ́ṣáláṣí tó gun ẹ̀yìn anabi sallallahu alaihi wa sallam ńgbà tí anabi forí kalẹ̀ nínú sọ̀láàtì táwọn èèyàn tò lẹ́yìn anabi anabi ti tó gbórí sókè láti forí kalẹ̀ kọ̀mọ̀ gbórí sókè débi pé ẹ̀rù bà àwọn sàhábà wọ́n mọ̀ lọ́jọ́ pé ànábì ti kú ẹnìkan bá rọra gbórí sókè wọ́n fẹ́ wo ti ń lọ tó bá rí i pé alhassan ń bẹ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam wọ́n á ń bá lọ fá kótó di pé ànábì gbórí òkè bàtà parí sọ́dà làwọn sàhábà ni ànábì ni ẹ pé mo ti pápẹ́ jù nínú forí kalẹ̀ ọmọ mi yìí ni ó ń jẹ̀gbádùn ẹ̀yìn mi. ìwà fẹ́ gé ìgbádùn náà kúrú fún un fẹ́ kọ́ gbádùn tẹ́rùn nígbà tó tó gbádùn tẹ́rùn lànàbì tó gbé orí sókè ìwádìí pé olójú <laughs> olójú lẹ́rù bàbá lẹ́rù bàbá ni amagari ó ti túlẹ̀ náà ni agùn orí ẹ̀yìn ẹ̀yìn kí ẹ̀yìn àgbà so ó túmọ̀ sí pé ànábì tí wàá sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó máa ń kó àwọn ọmọ mára máa ń fa àwọn ọmọ jáde tí wọ́n bá jáde kó nu lé. torí ẹ ọmọdé ò sì ní sáláì fèsì ọmọdé kìí ṣe pé torí pé bí ń pọ ọmọ àwọn ọmọdé ti bọ́ tó ti yó tẹ wá jáde nulẹ̀ tẹ wá rí tí ọmọ kan jẹ bisikíìtì ẹ rí i pé ọmọ sí bàbá bàbá bisikíìtì bàbá bàbá bisikíìtì tóró náà fẹ́ bisikíìtì yẹn ọmọdé ò ní sáláì fèsì ọmọdé ẹ̀ẹ́dẹ́bìnrin ló kúnlẹ̀ yìí ah, ọmọ onídìí kọ́ gbà yọ̀ǹda ọmọ amúdẹ́bìnrin tiẹ̀ ó fi sẹ́nu nínú rìwáyà kan wọn lànà bí sallallahu alaihi wasallam kò fura àfìgbà tó tó tún gbé alhassan yẹn mára tó wá rí tí tó ń sàn ìtọ́ dẹ̀bí nù ń sàn lẹ́nu ọmọ yìí ànábì sallallahu alaihi wasallam àríkà ah, ewu lélẹ́yìí ah, ó mú dẹ́bí nù kan jẹ ni dẹ́bí nù báwo ọ̀yọ̀yọ̀yà tútútútú. ànábì sallallahu alaihi yọkù lẹ́nu rẹ̀ wọ́n yọkù lẹ́nu rẹ̀ wọ́n sọnù wọ́n ní torí dẹ́bìnù yìí dẹ́bìnù ni tí wọ́n mú wá ní zakat zakat náà sàrà ni sànẹ́bí sọlá àdìsọ́lá ó ní ṣèwà ọ̀ma ni kò lè ma ọmọdé ni àná lánà kò lè sọdà kan fún àwa kì í jẹ sàrà àwa kì í jẹ sàrà àwa ànábì àtàwọn aráalé ànábì àwọn ìjẹ sàrà nínú riwaya kan anabi ni inna sadaqata la tahillu li ali muhammad sàrà ọ̀tọ̀ sáwọn ará ilé anabi muhammad sallallahu alayhi wa sallam nínú riwaya kan anabi tẹ̀ sọ pé sàrà awsakhu annas ìdọ̀tí àwọn èèyàn ìdọ̀tí àwọn èèyàn ò sì tọ́ sí wa sáwa wí tán tó wá pé wàá fọ àfa àjẹsára nìwọ olófìjọ ànábì ni a sọkúsọ̀rọ̀

ẹ̀bùn wọ́n máa fi pè fẹ́ ni sàrà bùkátà ní ìjà àgbà bùkátà ní ìjà sí bùkátà tá a rí lára ẹni tá à ń ṣe fún làá fi ṣe fún àmẹ́bùn o lè ní tí wọ́n tún fún ọ tó sì gbà sínú ló sì máa dùn àníṣeyìn níṣeyìn ìyẹn lówó ẹnìkan wọ́n á tún mú búrẹ́dì two hundred wá. two hundred fa a alágbára rẹ̀ ọ̀ka nu wa wọ́n tún wá gbé fún wa wọ́n tún tún náà rà ebi two hundred ń kọ́ ni àmẹ́bùn ni ẹ̀bùn ni torí ẹ̀ ẹni pé Salman Farisi nínú àwọn fi dáná bí màmú ó fi nǹkan mẹ́ta ti gbọ́ nínú nǹkan tó ti gbọ́ kanabi otu tó wá ó ti gbọ́ látàwọn ìlú rẹ̀ àti ibi tó ti rìn káàkiri ṣé wọ́n ní ojú ojú ojú apẹ́ńtà àbí ojú ojú arìn káàkiri káyé a máa rí tó Salman Farisi nígbà tí anabi wọ Madina ọkàn lọ gbé dábì nù àná wọn á nílò anabi sallallahu alaihi wasallam sàrà àná anabi bá anabi tí ọba jẹ kọjẹ anabi ọjẹ mbẹ. otu tún wá ń jọ nù ó tún gbé dẹ́bí nù wá tí wàá nàbì sallallahu alaihi wasallam ni o ànábì bá so otu nwa wá wá nǹkan nǹkan yípo ń bí táwọn àbí jókòó sí ń yípo ma ni ah má yípo má sẹ́ńtọ́ fẹ́ rí ni anabi nubuwah òrùka jíjà nàbì òrùka jíjà nàbì ẹ̀yìn ọrùn anabi muhammed sallallahu alayhi wa sallam anabi wa ara tú aṣọ rẹ̀ ó fi hàn orí a ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammed rasulullah bó ṣe di mùsùlùmí nù torí pé gbogbo nǹkan ló ti gbọ́ tẹ́lẹ̀ àtọ̀ sáwa àti gbọ́ pálábì ó máa ń pààyàn láti ká dáadáa ó máa ń kọ́ bàjẹ́ fún yàn ó máa ń ṣe jíjẹun tó dùn tó dáa lẹ́tọ̀ọ́ fáwọn yàn ó sì máa ń jẹ jíjẹ tó korò tọ́tọ̀ tí lè wọ̀ fún wọn ṣé ń gbà tá a gbọ́ wọn tánàbí papà wá pa wá láwọn àti nígbà tẹ̀lé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn ni wọn fún òní tẹ̀lé wọ́n lè ní àwọn ará mọ́kà ní bá wíńgbà hmm, ni àwọn sàábẹ́ ni so àmọ́ àwọn tó jẹ́ aṣíwájú wa ní Islam àwọn ìfẹsẹ̀ ṣeré táwọn bá ti gbọ́ wọn máa tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam nígbà tó sọ pé àwa o inna la tahillu lana sadaqa sàrọ ọtọ sí wa bẹ́ẹ̀ ni anabi àtàwọn ará ilé rẹ̀ kíákíá káìkáì nínú wọn sì máa sọ pé kíkínkíkín káìkáì náà eléyìí tó bá fẹ́ jágbe mọ́mọ́ kó fi nǹkan kan lẹ́nu so níbi àríkpá náà bí kọ̀ fọ́mọ́ tí ó jẹ́ ìmáàmù Nawawi ó mú wa nù. ànábì pé ọmọdé ni ẹjọ́ ṣe ń tọ́ba wò nítorí pé ọba ti fẹ́ kéèyàn dàgbà lórí rẹ̀ níbàjẹ́ àti kékeré náà lẹ́tì máa kọ́ nísìnyí ẹ̀rí lónìí ìgbà táwọn èèyàn máa bó wọn ma oríṣiríṣi rubbish ńlẹ́màrí nù nísìnyí ẹnìkan ọmọ rẹ, ọ̀n fọwọ́ sí mú oúnjẹ lọ sẹ́nu ìyá ọmọ bá ní àwọn agbọ̀ràn tuntun wà wà ń bẹ ní wàá o ó ń bẹ nínú system tó dáa ó lè lọ ọwọ ọtún ó lè lọ ọwọ́ sí ẹjọ́ mú ètò bá wò olódò olódò gbẹ̀gbẹ́ ó lè lò wò bá wò ni ọmọ àlò nílẹ̀ fi so eléyìí túmọ̀ sí pé alábì ò pé ọmọ kékeré ní náà láàmú àjọ so ọmọ mi yóò mọ sọ fún mi nígbà tó jẹ́ pé kódà àtìgbà tí mo ti máa jẹ ṣe é sọ fún mi bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa kéékèèké àwọn ọmọ wa kéékèèké tó yẹ pé ọmọ mi nísìnyí báyìí ẹ rí i pé yóò ti máa di ẹran nínú sars àwọn òbí ó sì rí ẹ ti kà mọ́ ẹ wọlé lẹ́yìn rẹ̀ kọ̀ mọ́ pé èèyàn wọlé gbà tó jẹ́ pé ẹ fẹsẹ̀ palẹ̀ tí ẹ fi wọlé ó wá mú ẹran sọ sẹ́nu ẹ bá ara mu tó ẹ fẹ́ gbà wí nù àná ẹ ọmọdé àmọ́ sèré ọlọ́mọ yẹn rántí mi náà jíjẹ lọ́dọ̀ yá mi ẹ mọ̀ kọ́ ọmọ ó ti dàkúdà mi ẹ má pọ̀ ọmọdé lẹ́nìkan tọmọ bá ti ṣe tí ò da ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún ní ìsibí àwọn ọmọ wa kínkìnkì tọ́jú ọmọbìnrin wọn á jẹ́ pé pátá lọ́mọ ń gbé bọ̀ láti ilé ní ń gbé bọ̀ àmọ́ síláṣí lẹ́nìkan àṣejù àwọn sàlámù àlékún yìí ti pọ̀ jù kí ló àṣejù wa ẹ̀yin wà àlékún sàlámù <laughs> ó ní ọmọ ẹtí kéènì kéènì kí ló nìkan wò lára rẹ̀ à ẹ̀ rí i pé láti kékeré kí náà náà ti máa ń kọ ìwà àbàjẹ́ fún yàn so eléyìí ṣé nígbà tá a nàbì sallallahu alaihi wasallam àti èrè ti ń jẹ ok kí ló dé tá a nàbì sallallahu alaihi wasallam fi kọ́ fún un ṣé mọ̀kúrú ni jíjẹ dẹ́bí nù fáwọn ará ilé ànábì tó bá jẹ́ sàrà àbí haram haram haram ni fànàbì àti gbogbo ará ilé rẹ̀ kàn jẹ́ sàrà haram torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam fi kọ́ lé ìjọba àdìsí tó tẹ̀lé lẹ́yìn wọn á látọ̀dọ̀ أبي حفص عمر بن أبي سلمة عبد الله بن عبد الأسد ربيب رسول الله صلى الله عليه وسلم قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله تعالى وكل بيمينك وكل مما يليك فما زالت تلك طعمتي بعد متفق عليه أبو حفص تمكن عمر وجم أبو سلمة أبو سلمة يبان هنا يقول أم سلمة tẹ́lẹ̀ ńlọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ó sì jẹ́ mùsùlùmí gidi èèyàn dáadáa òun náà ṣe hijira tala kọ̀kọ́ láti Mẹ́kà lọ sí Habasha Habasha náà ló wà tí anabi sallallahu alaihi wasallam tó fi ṣe hijira lọ sí Al-Madina wọn àti ìyàwó rẹ̀ náà wọn tún jọ ṣe hijira padà wá sí al láti Habasha so ọkọ rẹ̀ sọláìsì Abu Salama tó jẹ́ Abdullah ibnu. Abdul Asad so tó fi wá sáláìsì sí Al-Madina kótó dikpa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wá fẹ́ Ummu Salama ìgbà tí ọkọ rẹ̀ yìí tó kú ti ń bara jẹ́ nàbẹ sallallahu alayhi wa sallam tó sọ fún pé kọ́mọ bara jẹ́ kàkà bẹ́ẹ̀ inna lillahi. وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إن لا يكون جدوالي ọlọ́run pẹ̀lú mi o nínú àdánwò mi yìí ètò lóore jùlọ ni kò fi jàrọ̀ rẹ̀ fún un ọmọ sálámù àwọn òkúta ló tún á lè dáa bí àbú sálámù tí wọn á sọ pé kí n ṣàdúrà pé ẹni tó tún dáa jùlọ ta ló tún lè dáa jùlọ bẹ́ẹ̀ ni nígbà tó pé àbú sálámù lẹ́ẹ̀mọ̀ ẹ̀ tí mẹ́lòmí tó ìgbà tí mùsọ́lámà tó sì ṣàdúrà bá nàbì ṣèwé o kọ̀pẹ́ kò jìnnà là nàbì bá ara ní sípò àwọn fẹ́fẹ́ subhanallah a jẹ́ pé ọlọ́run ti fi ẹni tó dáa ju Abu Salama fi jàrọ̀ rẹ̀ fún anabi wa fẹ́ so Umar ọmọ Abi Salama yìí òun ti di Rabib Rasulillah sallallahu alayhi wa sallam ar-Rabib òun náà ni ibnu zawjatil insan li ọmọ tí ìyàwó èèyàn ti bí fẹ́ lómi òní wọ́n ń pè ní rọ̀bíìbà tó bá jẹ́ obìnrin wọ́n máa pè ní rọ̀bíìbàtù gẹ́gẹ́ bọ́lá wọn bá sọ pé wàrọ̀bá ibùkúnmù láti fi hujurikum min nisaikum láti dakhaltum bihin àwọn ọmọbìnrin tó àwọn ọmọ ìyàwó yín táwọn ti bí ṣáájú kó tó di pé ẹ̀yin fẹ́ àwọn àyàwó yín yẹn èèwọ̀ làwọn náà jẹ́ fún yín láti fẹ́ o lópin ìgbà tó bá pa àwọn ìyá wọn ti wà ń lé ìyá wọn ti wà ń lé tọ àmọ́ tó bá jẹ́ pé ìyá tó bí ọmọbìnrin ó ti fẹ́ wàláàkì nǹkan ètí kó wálé lọ́ba kọ́ ọtọ́ sí ọ ikú kọ́ fẹ́ ọmọ rẹ̀ tọ́tọ́ sí ọ pé kọ́ fẹ́ ọmọ rẹ̀ ó ti fẹ́ yà àmọ́ ìyá ò tí kò délé lọ́ba kàn lẹ̀ ọwọ́ alọ́mọ lọ fẹ́ fẹ́ nì ọtọ́ pé kọ́ fẹ́ lábẹ́ òfin ọlọ́run àmọ́ lábẹ́ òfin ọlọ́run tó bá ti lè so ìyí fọ́ọ̀mà ọmọ kó wálé kò kó wálé tó fi kọ́ lẹ̀ èèwọ̀ nìyá rẹ̀ ìyàtọ̀ tó wà láàrin kọ́ ẹ pé ìyá lọ kọ́kọ́ fẹ́ ó ti wá kó wálé àtọmọ lọ kọ́kọ́ fẹ́ ó kó wálé kò kó wálé tó ìyàtọ̀ tó wà ń bẹ nínú òfin ọlọ. tọ́ ó ní kúńtù ghulaman mo jẹ́ ọmọdé kékeré kan ọmọdékùnrin kékeré kan fi hijri rasulillah sallallahu alayhi wa sallam lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ìgbà tá anabi fẹ́ Ummu Salama wọ́n fẹ́ ẹ ó sì kó àwọn ọmọ rẹ̀ mára kìí ṣe pé irú ètí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nísìnyí pé ìyàwó ni mo fẹ́ o mi ní kankan ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ̀ o gbọ́dọ̀ gbọ́ ọmọ kankan débí o ókè bó ní kọ́ dọ́ ọmọ sí pàápàá jùlọ àwọn ọmọ tó jẹ́ ọmọ gidi kìí sọ ọmọ zina kìí sọ ọmọ rádaràda sábà pé obi títì àwọn kọ́ ọmọ bọ̀ wá bàtà ni kálá gbálẹ̀ títà létí ọmọ wa rò so ọkọ rẹ̀ ló bímọ fún ọkọ rẹ̀ kú ni ìwọ náà ti ti mà wípé ẹrù rẹ̀ wúwo kó tó di pọ lọ tẹrígbà wàá ní jẹ pé gbàtọ tẹrígbà tán lọ àpò wúwo yọ wọ tọ ọmọ yìí ó anabi ó ní wọ̀gánà tìyẹ̀dí dàpọ̀ iṣu fi sàfà ó ní àwọn àjẹun ọwọ́ mi ń wá ń pòyì nínú abọ́ oúnjẹ kí ló fa òyì rẹ̀ ẹ̀ mọ̀ ń fọwọ́ lé àwọn mádùnmádùn àwọn mìdìmìdì àwọn kọ̀ǹbọ̀kọ̀ǹbọ̀ tó wà nínú abọ́ ah, ẹ̀rìn eléyìí tó wà ń bẹ̀rù lóṣù wù mí o ń gbọ́wọ́ lọ́wájú ẹlòmíì ẹ̀dọ́ lélẹ́yìí bó ṣe kéré tí wọ́n mọ àwọn nǹkan tó jọ tútọ́ da ọwọ́ rẹ̀ wá jópa ló ń bò nínú abọ́. فقال لي رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وصفه يا غلام وما تكوني سم الله تعالى tọ́ba jẹun dà kọlọ̀ anábì ò pọ́mọdé ni táwọn fi fi ń kọ́ lẹ́kọ̀ọ́ ìdí tí ìmáàmù Nawawi fi má di sìn wa nù àwọn ọmọ kéékèèké ẹ kọ́ wọn lẹ́sìn àwọn ọmọdé kéékèèké ẹ fi wọ́n sọ́nà ẹ má dàgùn lásì wọn nítorí pé ńgbà tí igi bá ń bẹ ní tútù là á máa lọ tí yín máa fi lọ tẹ bá fi lè ṣe sùúrù dé kọ gbẹ èyí ṣe lọmọyọ kankan ni sẹmílẹ máa dá ọkọ lọ ọmọdé kékeré lélẹyìn ni wọn kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá màmá ọmọ eléyìí o tó máa fẹ́ jẹun yọ máa bókèlè sóni ẹlòmíì sì wà tẹ́kí tí wọ́n bá jẹun iṣẹ́ àwọn kiri yóò ní wọ́n máa ṣe o yọ kàn bọ́ fìlà lórí ni ike olúwa àwa fẹ́ máa jẹun báyìí olúwa yọ gba fiire olúwa sẹ́lẹ̀ ń dàbí bísímìlà sẹ́mìlà àmọ̀ àsẹ́ni ilé ìtọ́tọ́ gbadun náà rọ olùmọ̀ ni pé ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni ká dárúkọ ọlọ́run ṣáájú ká tó jẹun nínú tó mú amọ̀kọ́ràn àyàn ni oní àná tó bá ti kùnà láti dárúkọ ọlọ́run ṣètọ́ ni ọmọ àbọ̀ jẹun aburú ńlá lélẹ́yìn nínú tó tún mú amọ̀kọ́ràn àyàn ni oní àná pé súnà anábì sallallahu alaihi wasallam fi hàn wá pé téèyàn bá gbàgbé láti dárúkọ ọlọ́run ní ìbẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ tó wá jẹ́ pé láàrin gbùngbùn ló ti rántí yóò sọ pé bismillahi wa akhirahu bisimilahi awalahu wa akhira so bisimilahi ní ìbẹ̀rẹ̀ àti nígbẹ̀yìn oúnjẹ yìí wáyé o sáwa lè sọ pé bisimilahi rahman rahim àwọn olùmọ́ni kò burú àwọn tó bá ti ṣe bisimilahi òtítọ́ nítorí tó kéré jù tí àṣẹ anabi sallallahu alayhi wa sallam tó kó sínú onáni dákọlọ bisimilahi tó bá sọ pé arrahman arrahim kò burú àmọ́ tó bá sọ bísímìlá òtítọ́ tọ eléyìí dá kọ̀kọ́ káwọn náà kíyèsí táàbà jẹun kásì máa pa àwọn ọmọ aláṣẹ pẹ̀lú rẹ̀ bísímìlá ẹlẹ́ẹ̀kejì wọ́kọ́lù bíi ẹ̀mí ni ọwọ́ ọ̀tún rẹ̀ nípa ọmọ àti jẹun nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní ash-shaytanu huwa alladhi ya'kulu bi shimalihi wa yashrabu biha ash-shaytanu ló máa ń fọwọ́ sí jẹun ní ìsìn máa fọwọ́ sí mọ̀mí torí ẹ ẹni tí wọn ti ń fọwọ́ sí jẹun ti ń fọwọ́ sí mumi ó ti ń kọ́ sí aṣẹ́tàn yàtọ̀ sí léyìí ìṣesí àwọn kèfèrí ni ká máa fọwọ́ sí jẹun ìṣesí wọn ni ká máa fọwọ́ sí mumi so ìsìláàmù sì ti kọ̀ fún wa láti máa wà wò kọ́sì àwọn ọ̀tọ̀ lọ láti máa wà wò kọ́sì àwọn kèfèrí torí ẹ àwọ̀rọ̀ fọwọ́ sí jẹun àwọ̀rọ̀ fọwọ́ sí mumi àfẹ́ dọ̀tí kọ́ọ̀pù à ń fẹ́ kí kọ́ọ̀pù wa kọ́ mọ́ tónítóní à ń fẹ́ kí kọ́ọ̀pù wa kọ́ mọ́ tónítóní kò sí wàhálà sẹ́gbóúnjẹ ní ọ̀dọ̀ tirẹ̀ á máa ṣègbẹ́ni àbítọ̀ kó ń jẹ ọ̀dọ̀ tirẹ̀ kò sí wàhálà àfọ̀nù àfọ̀nù ẹlòmíì ti bá ń jẹun yóò máa fọwọ́ ọ̀tún jẹun yóò máa fọwọ́ òsì mú mi torí kọ́ọ̀pù ọmọdọ̀tì alọ́wọ́ ọ̀tún náà ló fi gbé kọ́ọ̀pù kọ́dọ̀tì àfọ̀nù epo yẹn ti kí ju ní kò burú àfọ̀sẹ̀fọ̀ tẹlẹ ìjẹbù ti ṣe jẹmbẹ á sì mà tí gbogbo ẹni tí bá ti ń fọwọ́ sí tí bá ti ń fi ọwọ́ sí fi jẹun nítorí súnmọ́ náà ní pé ọwọ́ ọ̀tún ni ọ̀mà fi tábà tíyẹn bá ti máa fọwọ́ sí jẹun nítorí súnmọ́ ni pọ́wọ́ ọ̀tún ni fi tábà tó sì dáa bẹ́ẹ̀ ọmọ tí yà bí tí wọ́n fọ̀já àrán pọ̀n ọmọ afọwọ́ tún ọmọ fi táàbà máa ti ṣe pé ọya nàgẹ̀rẹ̀ tọ́jẹ́ dàdà ńgọ́ mi dìndìnrín òpónú ọmọ afọwọ́ tún táàbà ìgbẹ́ àwùrù bìlẹ̀ kódà ẹlòmíì ní ti ń ṣe ó ti ga ju ọwọ́ ọwọ́ ṣeun ní òfin máa jàmàlà àtọ́bẹ̀ subhanallah àwùrù tọ́ ọwọ́ ọ̀tún rẹ lọ́mọ ti jẹun o àyàfi tí wọ́n á pọ́ ọwọ́ ọ̀tún èèyàn ó ti gé kú mbẹ́ àbí ọwọ́ ọ̀tún rẹ ó ti rọ ó ti rọ kò ṣiṣẹ́ mọ́ ṣerú eléyìí owó sì náà ló kù tí wọ́n máa lò fattaqullaha mastata'tum wa kul mimma yalik nù nítorí àwọn àjùrẹ́ ni wọ́n máa jẹ o. ọjọjú kò jọjú ó wù ọ tó kò wù ọ tó ètò àwọn rẹ nìkan ni kò máa jẹ má máa lọ sọtún má máa gbé lọ sósì má máa mọwọ rẹ fi jópa lóńgò nínú abóúnjẹ tí kìí wọn nìkan lọ pọ̀ rẹ ó tún kárí tí wọn nìkan nínú tó tètè tọ́ka sí ọ̀kánjúà bí ọwọ́ lọ sọ́tún yí lọ sósì ń jó pàlóńgò nu àbòsí tó bá jẹ́ pé wọn nìkan náà lọ́ọ́ eri ń jẹ́ ẹ rí i pé máa ń bù ú láti bí ètò wájú rẹ lọ sí bí wájú rẹ tó fi jẹ́ tán ni pé ẹni tí bá ń wù ọ́ ọkùnrin rẹ pé arábìnrin yàtọ̀ sí pé wọn náà lọ ń jẹ ọkà mú lọ́n mú lọ́n mú lọ́n àti pé bọ́ọ̀ bá wa lọ jẹ tán nígbà tó kó gbogbo mídìmídìn rẹ̀ mádùnmádùn rẹ̀ tó kó jẹ tán ló fi yókù lẹ̀ jù sa ó fè rí lẹ̀ fún tani ìwọ́ ti jẹ́ tó wúlò ó fè rí lẹ̀ fún ètò àwọn àjùwà ńlá máa jẹ tọ́. So, عمر بن أبي سلمة قل فما زالت تلك الطعمة بعد إلي كويجة أنتي ماما بعجم لا تيوجو إلو تتي لاي لاي موسى ما جون الإمام البخاري أتي مسلم لو طعمتي وما أكوني اسمه الهيئة اسمه الهيئة fẹ́ẹ̀lì fẹ́ẹ̀lá yẹn ni pé àlàyé báwo ni wọ́n ń ṣe nǹkan eléyìí òye jẹ́ ọ̀nà tí mo máa gba àjọǹjẹ mi títí lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam sọ pé fa idha qataltum fa ahsinul bẹ́ẹ̀ náà ni ta'ima yẹn ni pé hay'a so ọ̀nà tí mo máa gba àjọǹjẹ eléyìí jẹ́ ọ̀nà tí mo máa gbà jọ lẹ́yìn rẹ̀ ó wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ pípé arákùnrin kan wọ́n ń fọwọ́ sí jọun lọ́jọ́ kan ní ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam anabi wa sọ pé kul bi yaminik ọwọ́ ọ̀tún nípa ọmọ ẹ̀ fi jẹun faqala la astati' ó ní lè ṣe bẹ́ẹ̀ wọ anabi ní lè ṣe ìlú ọwọ́ ọ̀tún faqala la astati' ò ní lè lò láéláé ò sì ní lè lò wọn ni fama rafa'aha ila fihi ba'du kò rí ọwọ́ ọ̀tún mú lọ sẹ́nu títí láéláé mọ́ bí ọba rọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ gbọ́wọ́ wọn bá bàjẹ́ tẹ́lẹ̀ ọba jẹ báyìí sòkè sàdó àìpé nìyẹn torí ẹni táwọn á ń pàkíyèsí ìlú ọwọ́ ọ̀tún tí ń sọ pé ọwọ́ òsì ló wọ́n máa lò sí bẹ̀rù rú èpè bẹ́ẹ̀ tànàbí ti sẹ́ fọ́kàn nínú àwọn sálàfù tiẹ̀ ọ̀kan náà àwọn aṣíwájú tiẹ̀ tí lọ ó sì níwájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam so àsìkò ti ha ẹgbẹ́ àdúró níbi tí adé yìí báyìí so abẹ́lẹ́ ọ̀hún bẹ́ẹ̀ lè dá wa kó ràn wá lọ́wọ́ láti ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa wọ́n jẹ́ ká máa fi ń ta àgbọ́yé ká máa fi sí wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب àwọn ọmọ ibi tí wọn ti rí lẹ́yìn nǹkan tá a kàn mọ̀ nínú súnà nàbìsọlọ bá àdìsílẹ náà ní pé. ó sọ wípé àbúrédò bò sọlá ẹ máa jẹ́ kí sọlá àti ẹ máa lọ lára títí tó di ọjọ́ òfin tutù fẹ iná ṣẹdẹtẹlẹ hárí ẹ fẹ yìí hànà nítorí gbígbóná janjanjan tí ojú ọjọ́ máa gbóná janjanjan ní àsìkò ẹ̀rùn yẹn níṣẹ́ ni máa wá látara èémí iná jahannam. látara èémí iná jahanna àmọ́ pé látara náà ni wọ́n ti information tuntun ni látara àlìjáná wọ́n ti dóṣùpá information tuntun ni ẹni tó wí fún yín ẹgbẹ́ mẹ́rin rẹ̀ wá náà. oníbèrè ìbéèrè pé ẹ̀ka òkùnrin bá wọn lọ àwọn pé kí ṣe wọn ti tó bí ọdún méjì báyìí tí àwọn ti fẹ́ ṣe bàwọn òbí tó fi jẹ́ pé wọ́n máa ń sípò ìdí àwọn lórí rẹ̀ pé lákùnrin tó ìdí àwọn sípò tó ti yẹ ìlú àná. ní tí yóò sẹ wọn náà ni pé yóò bẹ̀ wọ́n yóò rọ̀ wọ́n yóò tù wọ́n yóò sì fọ̀rọ̀ Ọlọ́run yóò fi bọ́ wọn ìlànà anábì sallallahu alaihi wasallam yóò fi yé wọn tí wọ́n bá wá ní lálágbọ̀nkadà àwọn ò gbà àfi kó fi ẹ̀sìn sílẹ̀ náà káwọn tó fi lọ́kọ kó fi yé wọn pé innama ta'atu bil ma'ruf níṣẹ́ ni ọlọ́run bá ṣe lọ́rùn yẹn ká gbọ́rọ̀ sẹ́lòmíì lẹ́nu tí ò bá ti pa wá láṣẹ pẹ̀lú ń tọ́ takùtọ̀ ọlọ́run takùtà nábì jèlòbá àbùtẹ wa fẹ́ kí wọ́n dànù yín kí ẹ tó bá ń fọwọ́ sí àti lọ́kọ ìtakùtọ̀ ọlọ́run ìtakùtà nábì torí ẹ̀ tí àwọn ọ̀bá gbà láti jẹ́ ẹni tí ó fi yóò fa ọmọ wọn fọ́kọ àwọn awọ ẹnìkan mọ̀lẹ́bí bàbá wọn lọ́yẹ̀gbọ́n àbábúrò bàbá wọn tóun lè ṣe wàlí fún ọmọ yẹn láti lọ́kọ nítorí ẹ lè má dánmọdún láéláé nítorí ọdẹ orí tiyín àtàlágbọ̀yé yín àtòdó tẹ̀ ń gbé ká kẹ má wàá fi tiyín kẹ má fi bàtọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ tí àwọn ẹni tí ó yẹ kí àwọn tún di ẹni tó tó fọmọ lọ́kọ nínú mọ̀lẹ́bí bàbá táwọn náà bá ní tẹ́gbọ́n àwọn àbábúrò àwọn òsè àwọn ò lè darí gbà fẹ́yìn ní kútẹ́lẹ̀ fún فالسلطان wọlé yomọ́lá wọlé yẹlẹ́ táwọn náà bá ti ṣe ya pábà wọn ajẹ́ pé ìjọba yóò di wàlí fọmọbìnrin tí ò ní wàlí gbàtà òsì níjọba ẹ̀sìn Islam yóò bọ́ sórí àwọn aṣíwájú ẹ̀sìn Islam láwùjọ bíi tẹ́ ẹ bá wà àwọn ní òfin ọlọ́kọ lórúkọ Islam pàápàá àwọn òbí eléyìí tá ń kórìíra Islam yìí abẹ́ àbúradà wo làwọn ọba ti fi ọlọ́kọ tẹ́lẹ̀ àbúradà ẹ̀sà ọlọ́run kó ṣàánú wa. oníbèrè béèrè pé táwọn bá ń ṣe sọlá kò ló mọ àwọn ẹ̀rọ yẹn kò pé àwọn máa ń kọ ẹsẹ̀ pé ṣé sọlá àwọn àti lọ́la fi àbí lórí sọlá yẹn ló ti máa kọ ẹsẹ̀. àtẹ̀jù ni à ń kọ̀rẹ́kìtì ọmọ lórí sọlá ẹ̀yin lè máàmù ọmọ ni máàmù ó ti tó pọ̀ mọ́ tí ó tì yín kọ̀ sá lọ kẹ́ tó sálámù gbogbo àṣìṣe tí máa ń ṣe tẹ́ ẹ bá kíyèsí ẹ máa pàpà ṣàlàyé fún lẹ́yìn sọláàtì kéésì orí sọlá ti ń lẹ́tọ̀ wá máa kọ́ lẹ́kọ̀ọ́ kéésì lékè oní sọlá ẹ̀sìn gángan gángan ní sọlá. ló bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé kí ni rísìn tó fà tóbìnrin tóbìnrin tóbìnrin gé irun rẹ̀ pé àti kí ló máa. kí ló lè mú kóbìnrin ó gé irun àwọn ọmọ àwọn ọmọ kí ló fẹ́ gé irun sí irun rẹ̀ ọ̀ṣọ́ rẹ̀ irun rẹ̀ fáàrí rẹ̀ wọn náà tó bá tẹ̀ tíjú kò gbówó báwo lórí rẹ̀ ó ṣe rí tí wọ́n bá tẹ̀ orí rẹ̀ torí rẹ̀ wá di kólóbó bóòlù ọjọ́ sọ́jọ́ obìnrin mọ́ oníjọ́bìn so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin lónìí ìwà àbàjẹ́ ni làwọn fi ń sayọ̀ ẹni ò fi kún ẹwà ẹni ni wọ́n mọ̀ wò pé ó ń bu ẹwà kún àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ gérun orí wọn yóò kù bíntín báyìí yóò wá sórí bí orí bọ̀m̀bọ́ì yóò lọ ń soge. So oge ìranù wo lélẹ́yìn náà jiyàn tó bá jẹ́ pé iná orí wọ́n yọ obìnrin lẹ́nu gbogbo àwọn tó sì wàá mọ̀ nípa oògùn tó lè fi ṣe wọ́n ní oògùn kò lè ṣiṣẹ́ láti pa iná orí rẹ̀ àfi káwọn kọ́kọ́ fa gbogbo ohun orí rẹ̀ dànù wọ́n jẹ́ pé tọ́ látàrí túláàsì wọn á lè fa irun orí rẹ̀ ńgbà yẹn náà. níbèrè bèrè pé bàbá àwọn pé wọ́n máa ń ṣe àwọn iṣẹ́ bọ́ wọ́n lè ti máa lọ sọ́dọ̀ àwọn babaláwo àwọn dẹ̀ ti bá wọn sọ wọn gbọ́ pé dákun kí làwọn tún lè ṣe lórí rẹ̀. ẹ máa kìlọ̀ fún ẹ sì máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tẹ́ fi túká lálàáfíà tẹ́ bá ti túká lálàáfíà tí wọn bá gbọ́ wọn pàdánù àdúrà yín lẹ́yìn ikú wọn ọlọ́mọ á ní kí wọ́n gbọ́ kí wọ́n gbà ẹ̀yin náà sórí rẹ̀ pé wọ́n tọwọ́ ẹ̀yin wọ́n fi mànà anabi sallallahu alayhi wa sallam wọ́n ní la an yahdiya Allahu bika rajulan wahidan khayrun laka min humurin na'am tọ́lá ń bá tara rẹ̀ fi yẹn yọ ká mànà ó lóore fún ọjà wọn rà fún mi púpà púpà lọ. bẹ́ẹ̀ni àdúrà máa yí kádàrá padà torí àti ìfànàbọ Muhammad sallallahu alayhi wa sallam fẹmi láyọrọ kádàrá illa du'a òsín tó lè yí kádàrá padà àfàdúà ànábì gan lọ sọ bẹ́ẹ̀. oníbèrè bèrè pé ẹ dákun ṣé kí àwọn bá ṣe sọ lọ́wọ́ kí màmú wá kàdé ní tó yẹ káwọn ti borí kan lẹ̀ pé ṣé òun yẹn ní káwọn borí kan lẹ̀ àbúkà wọn. yéésù ọ̀ràn yẹn súnà ni àwọn tí ìmáàmù bá ti forí kan lẹ̀ ẹ̀yìn ọ̀lọ́pṣọ̀n innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n fi ìmáàmù síwájú kẹ́ lè wà àwòkọ́sí rẹ̀ ni ìmáàmù ti lọ sí forí kan lẹ̀ ní dúró ẹ̀yìn náà lọ forí kan lẹ̀ náà ó béèrè béèrè látara wọn pé ẹ̀dá ọkọ̀ àwọn bá àwọn àtàwọn bí máa ń ṣìlù pé èwo gangan ló jẹ́ tó ti lọ bẹ̀rẹ̀ tó jẹ́ ìfọ̀kànbalẹ̀. kan náà lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam tó láṣọ pé ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله أتتكوى فلان pé àwọn mùsùlùmí mà ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله ṣùgbọ́n yorùbá sọ pé ìgbà àjò káàárẹ̀ ìkànnà yẹsẹ̀ ìgbà tí rọmọbọ́n náà dé láwọn máa di gbogbo ẹni dìlọ́ dìlọ́ pa afẹ́ tètè kọ̀ kó tó di pé àsìkò tó ṣẹ̀sìn tó yóò ti kọ́ nípa ẹ̀sìn ṣé bá kẹ̀sìn fún ni iṣẹ́ ọwọ́ àti iṣẹ́ owó ń lọ́pọ̀lọpọ̀ káàkùn ẹ̀sìn yìí ọwọ́ jágújẹ́ ni wọ́n fi mú un náà. níbèrè bẹ́ẹ̀ pé bàbá kan wà tó jẹ́ pé ó sọ fún ọmọ rẹ̀ obìnrin pé kókó lọ fẹ́ lómi àti ẹni tó wá láti ìlú ọ̀fà nígbà tí àwọn pe àwọn èèyàn tó pọ̀ sí wọn dáadáa wọ́n padà gbà láti ṣe ìka náà ìgbà tó yá bí ọdún díẹ̀ ìka náà dájẹ́ pé ó dàrú wọn fúnra wọn àti ẹni tó ń fẹ́ yẹn wọ́n náà tó wọ́n fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì tó wọ́n fẹ́ fẹ́ lómi ìdúdọ́kùnrin bàbá yẹn wá ń kóhun ti gbà ara wọn ráì pé àwọn fámìlì bàbá náà tó wọ́n pátá làwọn bá tó gbà. ṣé ẹlòmíì náà tó tún fẹ́ fẹ́ kí tún sọ máa Eh, alhamdulilayi. wọ́n á ní pé àwọn tí wá ṣe nìkan pé bọ́ọ̀t àti fámìlì ìyá ni wọ́n ti ti wà ní ìlú. Ah, kò tí ì rani fi lọ́kọ̀ kò tí ì rani fi lọ́kọ̀ ó ti bọ́ ha nítorí pé ẹni tó bá pa àwọn èèyàn ìyá rẹ̀ ló bá fi lọ́kọ̀ obìnrin kìí fìyàn lọ́kọ̀ kò bá jẹ́ bàbá ìyá rẹ̀ kò bá jẹ́ gbọ́n ìyá rẹ̀ lọ́kùnrin kò bá jẹ́ àbúrò ìyá rẹ̀ lọ́kùnrin àwọn eléyẹn wọn à lè fi obìnrin lọ́kọ torí pé abẹ́ ìṣirò kóbìnrin làwọn ni wọ́n wà níbi à ń fọmọ lọ́kọ lágbọ́n tiẹ̀ o ọkùnrin làwọn náà láàyè wọn o àmọ́ lágbọ́n tiẹ̀ tó ń gbà pé obìnrin ló mú wọn ta mọ́ so wọn lè fi ọ lọ́kọ bàbá náà lẹ́ lọ bá bàbá àwọn èèyàn bàbá wọn ìgbà táwọn ọba wa gbà ìgbà náà lọ́wọ́ kan wá síwájú ẹ̀sìn àwọn ni ó fi ọ lọ́kọ ká máa wo wọ́n máa àfọmọ́ àlùwà àfọmọ́ àlùwà eléyàn bẹ́ẹ̀ nù sí ayé ojú dúdú torí pé àwọn ọmọ lóyún tẹ̀ ń sọ yẹn náà àwọn ẹsẹ̀ màláìkà àwọn ọmọ lóyún tẹ̀ ń sọ yẹn àwọn ẹsẹ̀ anidọ́ẹ́kọ̀ náà kì í ṣàṣìṣe lẹ́yìn náà tẹ bá gbé sórí àtẹ tó bá gbà máa ń ṣèwádìí láfíríkà ń bè ẹ rí i pé gbogbo ojú dúdú ni ó ti parí tẹ bá gbé sórí àtẹ tẹ ní yìgì égbèjà táwọn ọmọ àlóyìn tó bá fẹ́ ọmọ àlómi ó yẹ kẹ́ lóyìn náà ẹ máyé èèyàn tó ti kọ́ra wọn láti jọ ọmọ àlóyìn ọmọ àlóyìn lọ́kọ ọmọ àlóyìn níyàwó ẹ máyé sọtẹ báyìí sọ pé ìwà àwọn aráàlú mi ọ̀dà bóòní wa ti fi wá da sàábì lẹ́yìn ní àbí màláìkà tó àwọn wa burúkú yẹn ó pọ̀ láwùjọ Yorùbá wọn máa superiorize ara wọn wọn máa inferiorize àwọn èèyàn míì lórí burúkú tó wáyé pé ọmọ àlú kan lọ tó pé o lè má ju ibùsọ̀ mélòó lọ wọn lè gbọ́ à ah, èèyàn kẹ́yà làwọn eléyìí èèyàn bú ni wọn tó jẹ́ pé nù sírò èèyàn kan náà la kà wọ́n kú. so kí ló dé níjò lẹ́tọ̀ wá fẹ́ràn ara yẹn níjò lẹ́tọ̀ fẹ́ràn ara yẹn kí ni kíkọ́ mú rọ́kọ gidi torí àwọn èèyàn lóòótọ́ tí wọn bá rí wọn ò ní wí ó lè jẹ́ pé ṣèṣì àwọn èèyàn abitọ́kùnrin yẹn ti wá ìwà wọn ọ̀dà àmọ́ kò túmọ̀ sí gbogbo èèyàn bẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ńgbà tí wàá ti yín da tọ́jọ́ màláìka ni ṣé kò sí ìbílísù láàrin ti náà ṣé o bẹ́ẹ̀ náà ní gbogbo àyíká yìí náà. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka